jóòbù orí kọkàndínlógún nígbà náà ni jóòbù dáhùn ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ò fi máa bà mí nínú jẹ́ tí ẹ̀yin ò fi máa fi ọ̀rọ̀ kún mí ní ìjàǹjà ìgbà mẹ́wàá lé ẹ̀yin ti gàn mí ojú kò tì yín tí ẹ fi jẹ mí níyà kí a sì fi sí i bẹ́ẹ̀ pé mo ṣìnà ní tòótọ́ ìṣìnà mi wà lára èmi tìkára mi bí ó tilẹ̀ ṣe pé ẹ̀yin ò ṣògo sí mi lórí ní tòótọ́ tí ẹ ó sì máa fi ẹ̀gàn mi gún mi lójú kí ẹ mọ̀ nísinsìnyí pé ọlọ́run lé ó bì mí ṣubú ó sì na àwọn rẹ̀ yí mi ká kíyèsí èmi kígbe pé ọwọ́ alágbára ṣùgbọ́n a kò gbọ́ ti èmi mo kígbe sókè bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ ó ṣọgbà dí ọ̀nà mi tí èmi kò lè kọjá ó sì mú òkùnkùn ṣú sí ipa ọ̀nà mi ó ti bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ó ti bà mí jẹ́ ní ìhà gbogbo ẹ̀mí sì pin ìrètí mi lé a ó sì fàtu bí igi ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹgbẹ́ ogun rẹ̀ sì dàpọ̀ sí mi wọ́n sì tẹ́gun sí mi wọ́n sì dó yí àgọ́ mi ká ó mú àwọn arákùnrin mi jìnnà sí mi réré àti àwọn ojúlùmọ̀ mi di àjèjì sí mi nítòótọ́ àwọn àjọ bíi mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì èmi sì já sí àjèjì ènìyàn lí ojú wọn mo pe ìránṣẹ́ mi òun kò sì dá mi lóhùn mo fi ẹnu mi bẹ̀ẹ́ ẹ̀mí sì sú àyà mi àti òórùn mi sú àwọn ọmọ inú ìyá mi àní àwọn ọmọdé fi mí ṣẹ̀sín mo dìde wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Si gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórìíra mi àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi egungun mi lẹ̀ mọ́ àwọ̀ ara mi àti mọ́ ẹran ara mi mo sì bọ́ pẹ̀lú àwọ̀ eyín mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ̀yin ọ̀rẹ́ mi nítorí ọwọ́ ọlọ́run ti bà mí nítorí kílẹ̀ ẹ̀yin ṣe lépa mi bí ọlọ́run tí ẹran ara mi kò tẹ́ yín lọ́rùn a ìbá ṣe pé a lè kọ̀wé ọ̀rọ̀ mi nísinsìnyí ìbá ṣe pé a lè dà á sínú ìwé kí a fi kálàmù irin àti òjé kọ wọ́n sínú àpáta fún láéláé àti èmi èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ líàyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde sókè lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà awọ ara mi tí a ké kúrò bí irú èyí àti nínú ẹran ara mi lé èmi ò rí ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ò sì wò kì í sì ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú ní inú mi bí ẹ̀yin bá wí pé àwa ò ti lépa rẹ̀ tó àti pé gbòǹgbò ọ̀rọ̀ náà lé aṣáàrí lé ọwọ́ mi kí ẹ̀yin kí ó bẹ̀rù idà nítorí pé ìbínú ní mú ìjìyà idà wá kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ìdájọ́ kan ń bẹ.